ayé ló sọ kò lè níláárí ènìyàn ló sọ pọ̀rọ̀ rẹ̀ kò lè já sí rẹ̀ wòlíì ló sọ páyé rẹ̀ kò lè nítumọ̀ mọ́ kíyèsí ọlọ́run kò sọ bẹ́ẹ̀. ògo ọlọ́run tí kò gbọ́ tálàyé ògo fọlọ́run tí kò gbà ògo fọlọ́run tí kò gbọ́tá láyé ògo fọlọ́run tí kò gbà. sátánì fẹ́ o láti bà mí láyé jẹ́ ògo fọlọ́run tí kò gbà. mo fògo mo fògo mo fògo mo fògo ah ògo fọlọ́run tí kò gbéṣù láàyè ògo fọlọ́run tí kò gbà ògo fọlọ́run tí kò gbọ́tá láàyè ògo fọlọ́run tí kò gbà sátani fẹ́ o láti bà láyé jẹ́ Ògo fọ́lọ́run tí kò gbà. Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run. Mo sì tún wí pé ògo ni fún Olódùmarè nítorí tó ṣeun, nítorí tí àánú rẹ̀ dúró láéláé láti àkàsọ̀ kínní ọdún yìí títí dé àkàsọ̀ kejìlá. Ọlọ́run tí òjò yẹ̀ mọ́ wa lẹ́sẹ̀ ọlọ́run tí ò jẹ́ aṣubú lógèdèǹgbé ọlọ́run tí ò jẹ́ kí agbára òkùnkùn kó borí wa kò jẹ́ kí sátánì àtọmọ ogun rẹ̀ kó ré wa lẹ́pa nínú ìrìn àjò ọdún yìí bí èṣù ti gbógun tó tí ìjì ikú jà raburabu ìṣeunfẹ́ ọlọ́run ó dá wa sí ó pa wá mọ́ ó pa ilé rẹ mọ́ ó pa ayé rẹ mọ́ ó pa ọmọ rẹ mọ́ ó pa ayé olùfẹ́ èmi àti ẹ ó pa wọ́n mọ́ mo wí pé ògo ni fún orúkọ rẹ̀ fún àwọn iṣẹ́ agbára tí Ọlọ́run ṣe nínú ayé wa lọ́dún yìí ó yẹ ní yínyìn ó yẹ ní gbígbé ga pàápàá jùlọ oṣù yìí tí í ṣe oṣù ọpẹ́ mo fẹ́ kó máa yìn ní gbogbo ìgbà máa gbé Ọlọ́run yẹn ga ó tóbi títóbi lolúwa ọba ńlá ni ní ààfin rẹ̀ nínú ipá rẹ̀ nínú agbára rẹ̀ alágbára ní ipá ni ọlọ́gbọ́n ní inú ni bí ó ti ń ṣàkóso gbogbo àgbáyé tó sì ń ṣe àtìlẹ́yìn wa bí ọmọ Ọlọ́run ó yẹ ká lè máa yìn nígbà gbogbo ká máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ bí o ti rí àmì ṣe lórúkọ Jésù àánú ńlá Ọlọ́run fún ààbò fún ìpamọ́ fún ìpèsè fún ojú ilẹ̀kùn àánú náà kò ní tì mọ́ ọ bí o ti ń lọ nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí ọwọ́ agbára ọlọ́run kó ṣe àtìlẹ́yìn rẹ ẹni tó ní ayé àti ọ̀run kó máa bógun rẹ jáde lọ kó ṣíwájú ogun rẹ kó kẹ́yìn ogun rẹ ilẹ̀kùn àánú ńlá rẹ lórúkọ Jésù olùgbàlà kó ṣí kalẹ̀ fún ilẹ̀kùn àánú ńlá tó ju ti àtẹ̀yìnwá lọ ilẹ̀kùn àánú fún ààbò ilẹ̀kùn àánú fún ìpèsè ilẹ̀kùn àánú fún àtìlẹ́yìn ilẹ̀kùn àánú ní gbogbo ọ̀nà lórí ìdílé rẹ lórí bísínẹsì rẹ lórí ilé rẹ lọ́nà rẹ gbogbo lórí pírójẹ́tì tó ń ṣe lọ lọ́wọ́ ilẹ̀kùn àánú ńlá fún àṣeyọrí sí rere lórúkọ Jésù olùgbàlà ó yá kó ṣí kalẹ̀ fún ọ ọ̀sẹ̀ títun mìíràn tó bẹ̀rẹ̀ nínú oṣù kejìlá yìí kò ní fọ ibi lé ọ lórí ọ̀sẹ̀ yìí kò ní fọ ibi lé ọ lórí ọ̀sẹ̀ yìí kò ní fọ ibi ọ lórí bí o bá rí àmì ṣe níbi tó wà yẹn nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí lórúkọ Jésù olùgbàlà ayé ò ní dààmú ẹ àwọn alágbára àwọn aláṣẹ bí òkun òkun ayé yìí àwọn tí ń bẹ lágbègbè rí àwọn tójú mọ́kànlú bí òrí àwọn aláṣẹ bí òkùnkùn ayé yìí ipa wọn lórí ayé rẹ kó máa dasán lórí ìdílé rẹ kó máa dòfo agbára wọn lórí rẹ nípa agbára ẹni tó kú ní Calvary ipa wọn lórí ayé rẹ kó máa di asán ọ̀sẹ̀ tó bẹ̀rẹ̀ yìí agbára tó ti ogun agbègbè ibi tó wà agbára tó ju tógun agbègbè ibi tó rìn sí agbára tí lọ láyọ̀ tí bọ̀ láyọ̀ agbára tí àdáwọ́lé rẹ̀ ń yọrí sí rere ẹ̀mí mímọ́ yọ̀ǹda fún ọ lórúkọ Jésù ẹ̀mí mímọ́ yọ̀ǹda fún ọ ó ṣe títún yìí kò ní fọbi fún ọ lórúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun kò ní fọbi lórí rẹ ọ̀sẹ̀ tó wà yìí kò ní fọ ibi lórí rẹ àá lórúkọ Jésù olùgbàlà wàá jáde láyọ̀ wàá sì wọlé ní ìbùkún olúwa ọlọ́run àwọn ọmọ ogun yóò jà fún ọ ní gbogbo ọ̀nà rẹ lórúkọ jésù yóò jà fún ọ lórúkọ jésù mo ní yóò jà fún ọ gbogbo ibi tó o bá ti nílò ìrànlọ́wọ́ jehova tó o ti nílò ìrànlọ́wọ́ ọlọ́run lórúkọ jésù yóò ràn ọ́ lọ́wọ́ yóò mú ìlérí rẹ ṣẹ òun ló kó o má bẹ̀rù ó ní kó o má fòyà ó ní ní ti ríràn lọ́wọ́ òun ràn ọ́ lọ́wọ́ òun fi ọwọ́ tó òdodo òun gbé ọ sókè lórúkọ Jésù gbogbo bí tó ti nílò ìrànlọ́wọ́ àti ìdásí Olódùmarè wàá rí ìrànlọ́wọ́ rẹ̀ ìrànlọ́wọ́ láti borí ogun ìrànlọ́wọ́ fún ìgbéníjà ìrànlọ́wọ́ tí ó gbẹ̀tọ́ rẹ fún ọ ìrànlọ́wọ́ tí ó jà fún ọ ìrànlọ́wọ́ tí ó ṣàánú rẹ ìrànlọ́wọ́ tí ó dá ìkolo rẹ padà ìrànlọ́wọ́ ńlá Olódùmarè ìrànlọ́wọ́ ńlá ìrànlọ́wọ́ ńlá ìrànlọ́wọ́ ńlá fún ìsọdí ńlá ìrànlọ́wọ́ ńlá fún ìfọkànbalẹ̀ ìrànlọ́wọ́ nílò ìrànlọ́wọ́ rẹ láyé rẹ lórúkọ jésù olùgbàlà ìrànlọ́wọ́ ọlọ́run kó dìde sí ọ ìrànlọ́wọ́ ọlọ́run kó dìde sí ọ lórúkọ jésù nípa àtìlẹ́yìn àti agbára rẹ àti nípa àná tó fi kú ní calvary yóò gba ayé rẹ kúrò lọ́wọ́ ogun yóò gbà ọ́ lọ́wọ́ ègún yóò gbà ọ́ lọ́wọ́ ègún yóò gbà ọ́ lọ́wọ́ ègún ìrètí ayọ̀ rẹ kò ní dòfo lórúkọ jésù ni mo wí ìrètí ayọ̀ rẹ ìrètí ayọ̀ rẹ ìrètí ayọ̀ èmi àti ẹ lórí ọmọ lọ́nà gbogbo lórúkọ jésù kò ní dòfo gbogbo ìlàkàkà sàtánì láti sọ ìrètí rẹ di asán láti sọ ìlàkàkà rẹ dòfo lórúkọ jésù ẹ̀jẹ̀ jésù fagilé ẹ̀jẹ̀ jésù fagilé gbogbo ìmọ̀ ìkà lórí mi lórí rẹ kò di asán lórúkọ jésù gbogbo ìmọ̀ ìkà lórí ilé rẹ gbogbo àrokò burúkú tá a pa fún ọ lójú oorun gbogbo ìmọ̀ àwọn aṣeni gbogbo ìmọ̀ àwọn aṣebi gbogbo ìmọ̀ ìka ènìyàn lórúkọ jésù lórí rẹ kó di òfo lórí ayé rẹ kó di asán mo wí ni nípa ẹni tó ní ayé àti ọ̀run lọ́wọ́ ẹni tí gbogbo agbára àti àṣẹ ń bẹ ìmọ̀ ìka lórí rẹ lórí ilé mi lórí ilé rẹ lórí ọmọ rẹ lórí ọmọ mi lórúkọ jésù lọ́jọ́ tòní ó yá kó di òfo ẹ̀gàn ayé rẹ kó di ògo ẹ̀gàn táyé mọ̀mọ́ ẹ̀gàn tá a fi ń júwe rẹ ẹ̀gàn tí ń gbomi jẹ́ ìkọ̀kọ̀ lójú rẹ gbogbo ẹ̀gàn ayé lára rẹ lórúkọ Jésù ẹ̀gàn rẹ kó di ògo bí ó bá lè sọ ẹ̀gàn ayé Jábésì tó lè sọ di ògo tó lè sọ ẹ̀gàn ayé Anna tó lè sọ di ògo mi ò fẹ́ mọ bí mi ò fẹ́ mọ ogun táyé fi ń gàn ọ́ ṣùgbọ́n mo wí nípa agbára ẹni tó ní àṣẹ lórí ohun gbogbo tó sì lè so ohun gbogbo lórúkọ Jésù ẹ̀gàn tí ń bẹ nínú ayé rẹ ẹ̀gàn tá a lórúkọ Jésù ìwà láàyè Ọlọ́run títóbi ńlá Ọlọ́run kí oòrùn ọdún yìí kó tó wọ̀ kó so ẹ̀gàn náà di ògo kó so ẹ̀gàn náà di ògo àánú àti orí ọ̀fẹ́ rẹ̀ lórúkọ Jésù gbogbo iṣẹ́ tó dáwọ́lé ní rere àánú àti orí ọ̀fẹ́ Ọlọ́run yóò parí iṣẹ́ náà sí rere yóò parí iṣẹ́ náà sí rere ògo ni fún orúkọ Olúwa ní ètò kù kí ọdún yìí kó parí Ọlọ́run yóò pèsè fún gbogbo àìní rẹ Ọlọ́run yóò pèsè fún Ọlọ́run yóò pèsè fún Ọlọ́run yóò pèsè fún olùpèsè ni Eh, Apostle Paul ó ní Ọlọ́run mi yóò pèsè ní kíkún fún gbogbo àìní yín lórúkọ Jésù ni mo gbàdúrà fún ìpèsè Ọlọ́run ìpèsè Ọlọ́run ní gbogbo ibi tó ti ṣaláìní yóò dìde sí ọ Ọlọ́run yóò pèsè fún àìní rẹ yóò pèsè fún àìní ìdílé rẹ yóò pèsè fún àìní ọkọ rẹ yóò pèsè fún àìní ọmọ rẹ lórúkọ Jésù wàá rí àánú gbà wàá rí àánú gbà wàá rí àánú gbà ò ní ṣòfò ọmọ ò ní ṣòfò yín ò ní ṣòfò ẹ̀mí ò ní ṣòfò ara lórúkọ Jésù ìjìnà ò ní jà wọlé rẹ ìjì iná kò ní jà wọlé rẹ mo wí lórúkọ olúwa ọlọ́run àwọn ọmọ ogun lópin ọdún yìí ìjì iná ìjì iná ìjì àdánù kò ní jà wọnú ilé rẹ ò ní pàdánù rere lórúkọ jésù olùgbàlà gbogbo àwọn ẹ̀mí adínilọ́wọ́ gbogbo àwọn ẹ̀mí ahániláàyè láti ṣe rere níwájú rẹ iná run wọ́n dànù iná run wọ́n dànù ìkorò di èèwọ̀ nínú ilé rẹ nínú ilé mi lórí ọmọ rẹ lórí ọmọ mi ìkorò di èèwọ̀ àánú ńlá àánú ńlá àánú ńlá lórúkọ Jésù kó gbére pàdé rẹ nínú ọ̀sẹ̀ yìí kó gbére pàdé rẹ àdáwọ́lé rẹ yóò máa yọrí sí rere lọ kó o sì ṣe rere lọ́sẹ̀ yìí lọ kó o sì ṣe rere lóṣù yìí lọ kó o sì ṣe rere ní gbogbo ọ̀nà bí ọdún yìí ti ń lọ sópin ẹ̀mí èmi àti ẹ kò ní bọ́dún pin a rí ayọ̀ wa gbà a rí àánú gbà ògo ni fún orúkọ olúwa ògo ni fún orúkọ olúwa ẹ̀yin ará nínú olúwa mo gbàgbé mo bẹ́ẹ̀ sọ ní ọ̀sẹ̀ tó kọjá wípé kíyèsí ẹnu rẹ ahọ́n rẹ ohun tó máa fi ẹnu rẹ sọ ohun tí ó máa jáde láti ètè rẹ má fi ètè rẹ sọ ibi má fi ètè rẹ sọ ìburúkú kàkà bẹ́ẹ̀ má fi ẹnu rẹ kó o máa fi yin ọlọ́run ní gbogbo ìgbà máa fi gbé ọlọ́run ga máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ òun nìkan ṣoṣo ló tọ́ láti yìn máa gbé e ga nínú ìwé onísáàmù orí ohun tó ń béèrè lọ́wọ́ wa òun náà ní ìyìn àtọpẹ́ ìyìn àtọpẹ́ ni ní gbogbo ọ̀nà a ní láti máa gbé e ga nínú psalm ehm, sixty three ẹsẹ̀ ìkẹta yẹn ó ní nítorí tí ìṣeun ìfẹ́ rẹ̀ sàn ju ìyè lọ ètè mi yóò máa yìn ọ́ ètè mi yóò máa yìn ọ́ mo wá padà lọ sínú ìwé onísàm bí a bá wo psalm thirty one psalm thirty one verse eighteen ó wí pé àwọn ètè èké ni kí a mú dákẹ́ kí tí ń sọ̀rọ̀ ohun búburú ní ìgbéraga àti tí ń kẹ́gàn àwọn olódodo, àwọn ètè èké. Má bá wọn sọ èké. Má bá wọn fi ètè rẹ, má fi sọ ibi. Má fi sọ ibi ọlọ́run kórìíra àwọn tí ń sọ ibi tí ń ro ibi tí ń sọ bí jáde sáyé ọmọnìkejì tí ń ro ibi sáyé ọmọnìkejì orí nǹkan ó ní gbogbo ètè èké ni ká mú dákẹ́ ká mú lọ sínú ibojì ọlọ́run ti ṣèdájọ́ irú àwọn ètè bẹ́ẹ̀ so nítorí náà mo bẹ̀ ọ́ nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí mo fi ahọ́n rẹ sọ ibi pàápàá jùlọ sí ọmọ rẹ sí ọkọ rẹ sí àwọn ènìyàn sí alábàágbé rẹ sí àwọn ọmọ tí ń ṣiṣẹ́ lábẹ́ rẹ mo fi ètè rẹ sọ ibi tá a bá wo psalm thirty four psalm thirty four eh, láti ẹsẹ̀ ìkejìlá láti ẹsẹ̀ ìkejìlá rẹ̀ máa kà fún ẹ ó ní ọkùnrin wo ni ó ń fẹ́ ìyè tí ó sì ń fi ọjọ́ púpọ̀ kí ó lè máa rí rere ẹsẹ̀ ìkẹtàlá wípé pa ahọ́n rẹ mọ́ kúrò nínú ibi àti ètè rẹ kúrò ní ẹ̀tàn sísọ ẹ̀tàn sísọ lọ kúrò nínú ibi má fi ọkàn rẹ ro ibi má fi ètè sọ ibi ohun tí ẹsẹ̀ yẹn ń sọ fún wa nìyẹn bó o bá ń fẹ́ rere ní ọ̀nà rẹ tó ń fẹ́ yíyè tó ń fi ọjọ́ gígùn tó ń fi ọjọ́ pípọ̀ àwọn ìyanu tí ń bẹ lọ́wọ́ ọ̀tún àtọwọ́ òsì ọlọ́run tó fẹ́ kó yọ̀ǹda rẹ̀ fún ọ ní ọwọ́ ọ̀tún rẹ̀ ire wà ń bẹ ọjọ́ gígùn ọrọ̀ àlàáfíà ó ń bẹ lọ́wọ́ ọ̀tún àtọwọ́ òsì rẹ̀ tó sì ń fẹ́ bí ọkùnrin bí obìnrin bí àyànfẹ́ ọlọ́run àti bí ìwọ olùgbọ́ mi o ní láti ṣe kíni ó ní kó o pa ahọ́n rẹ mọ́ ẹ̀ pa ahọ́n rẹ mọ́ ìwé oní psalm thirty four ẹsẹ̀ kẹtàlá yẹn kó pa ahọ́n rẹ mọ́ kúrò nínú ibi àti ètè rẹ̀ kúrò nínú ẹ̀tàn sísọ má ibi má sì sọ ibi má hùwà ibi ohun tẹ́nìyàn ń rò lọ́kàn òun ló ń fi sínú ìṣe má ro ibi sí ẹnikẹ́ni kàkà bẹ́ẹ̀ máa sọ rere bọ́mọ rẹ bá tiẹ̀ mú ọ bínú máa ṣe kíni máa sọ rere sí ayé rẹ gbogbo rere tó sì ń sọ jáde lórúkọ Jésù yóò wá sí ìmúṣẹ ojú Olúwa ojú olúwa lórúkọ jésù olùgbàlà yóò mọ́lẹ̀ sí ọ lára yóò wà bó tiẹ̀ ti sọ ní ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún ó ní ojú olúwa ń bẹ lára àwọn olódodo etí rẹ̀ sì sì sí igbe wọn kí ojú olúwa lè wà lára rẹ kó lè sísí igbe rẹ ní gbogbo ìgbà àti ní gbogbo àkókò mọ́ fi ahọ́n rẹ sọ ibi mọ́ sì fi sọ̀rọ̀ ènìyàn láì dáa mọ́ fi bà tọmọnìkejì jẹ́ tó o bá lè ṣe eléyìí àánú ọlọ́run yóò dúró nínú ayé rẹ a ó tún ká nínú rẹ a ó tẹ̀síwájú lọ́sẹ̀ tó ń bọ̀ nítorí ahọ́n ṣe pàtàkì òun la fi yin ọlọ́run òun la fi ń òun la fi béèrè tá a fẹ́ òun la fi sọ tá a fẹ́ òun náà làwọn ènìyàn fi ń gbé àwọn ènìyàn dè so o ní láti máa lo ahọ́n rẹ sí àwọn ọ̀nà tó dára kọ́lọ́run lè máa gbọ́ tiẹ̀ yóò sì yí ọ̀kálẹ́ lórúkọ Jésù bákan náà ni mo tún ní láti rán ọ létí kó o máa rántí wípé ayé yìí yóò tán lọ́jọ́ kan o kò sóhun tí kì í tán àfọlá Ọlọ́run ayé yìí yóò tán lọ́jọ́ kan ó ní ìbẹ̀rẹ̀ ni òpin yóò sì dé bá lẹ́yìn náà la ó bẹ̀rẹ̀ ayérayé o ní láti mọ̀ wípé òpin yóò dé bá ayé yìí lọ́jọ́ kan kò sí ẹni tó ní ayé bí kò ṣe Ọlọ́run bíbélì wípé ti olúwa ni ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àti àwọn tó tẹ̀dó sínú rẹ̀ yóò kórè ayé yìí lọ́jọ́ kan nígbà tó bá wá kórè rẹ̀ kí ló fẹ́ jẹ́ lọ́jọ́ yẹn èpò ni ọ́ ni tàbí àlùkámà kíyèsí ìwà àti ìṣe rẹ nítorí ẹkún ayérayé ń bẹ níwájú àwọn tó jẹ́ èpò nínú ayé yìí ṣùgbọ́n ayọ̀ ayérayé òní yóò jẹ́ ti àwọn tó jẹ́ àlùkámà ọlọ́run ìyẹn ni àwọn àgùntàn àwọn ewúrẹ́ la gbàjọ sínú iná ọ̀run àpáàdì nítorí náà mo fẹ́ kó kíyèsí ìṣe rẹ máa ronú wípé má máa rántí ní gbogbo ìgbà àti àkókò yìí pé ayé yìí yóò tàn ní ọjọ́ kan níbo ló fojú sí kí ni yóò sì jẹ́ èrè ayérayé rẹ bí o ti ń gbọ́ mi mo fẹ́ kó o pín ire yìí àdúrà yìí fún àwọn tó wà lórí kọ́ńtàtì rẹ kó o fi ṣiṣẹ́ ìjèrè ọkàn bó o sì ti ń ṣe mo gbàdúrà fún ọ nípa agbára ẹni tó ní ayé àti ọ̀run yóò dára fún ọ ò ní da láìní ibi onire kò ní pa ọ́ tá a bá rí ẹ̀gàn àti àbùkù tàbí àpá tí ìrìn àjò ọdún yìí àti àwọn ìka inú rẹ̀ tí wọ́n fi sí ọ lára ẹni tó ní ayé àti ọ̀run ó bá ọ pàdé lónìí ọ̀rọ̀ rẹ yóò dayọ̀ ògo ni fún ọlọ́run wa jésù kristi olúwa àti olùgbàlà wa àmín àmín àmín lórúkọ jésù. ènìyàn ló sọ pé onírọ́mọ lẹ́yìn rẹ̀ wòlíì ló sọ pé ó ti sẹ̀ń gbélé débi gíga kíyèsí ọlọ́run kò sọ bẹ́ẹ̀ o. ayé ló sọ kò lè ní láárí ènìyàn ló sọ pọ́rọ̀ rẹ̀ kò lè já sí rẹ̀ wòlíì ló sọ páyé rẹ̀ kò lè nítumọ̀. ayé mi sí ọlọ́run kò sọ bẹ́ẹ̀. ayé ń sọ pé bó o bá ràjò ò ní dé ènìyàn náà sọ olóhùn rẹ̀ jẹ́ níwájú ẹ wòlíì kan sọ oníbòṣèrúbọ ikú òjijì ni kíyèsí ọlọ́run kò sọ bẹ́ẹ̀ o. ayé ló sọ kò lè ní lárí ènìyàn ló sọ pọ́lọ́ rẹ̀ kò lè já sí rẹ̀ wòlíì ló sọ páyé rẹ̀ kò lè nítumọ̀ kíyèsí ọlọ́run kò sọ bẹ́ẹ̀. mo ti jìyà púpà púpà ọ̀pọ̀ tó yé mi ṣùgbọ́n ènìyàn kò kì í so ọlọ́run mi bàbá tó dá mi tó dẹ̀ tún fohùn rere kẹ́mi bàbá tó dá mi lẹ́nìyàn tí ó ṣe mí lẹ́ranko yóò á ṣe pàṣẹ kí n kú o làlàyé ìrògòlò ẹni bá ròkú romi bàbá àrè sórí wọn kíyèsí ọlọ́run kò sọ bẹ́ẹ̀ o. ayé ló sọ ayé ló sọ kò lè.